Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹrìndínlógún. Ó sì wá sí débè òun Lístra, sì kíyèsí, ọmọ ẹ̀yìn kan wà níbẹ̀ tí à ń pè ní Tìmótíù, ọmọ obìnrin kan tí í ṣe Júù, tí ó gbàgbọ́ ṣùgbọ́n eléni ni bàbá rẹ̀. Ẹni tí a ròyìn rẹ̀ rere lọ́dọ̀ àwọn arákùnrin tí ó wà ní Lístra àti Ikonioni. Òun ni Paul fẹ́ kí ó bá òun lọ, ó sì mú un ó sì kọ́ ní ìlà nítorí àwọn júù tí ó wà ní agbègbè wọn nì nítorí gbogbo wọn mọ̀ pé Hélénì ni bàbá rẹ̀ bí wọ́n sì ń la àwọn ìlú lọ wọ́n ń fi àwọn àṣẹ tí a ti pinnu lé wọn lọ́wọ́ láti pa wọ́n mọ́ àti láti ọ̀dọ̀ àwọn àpòstélì àti àwọn àgbààgbà wa tí ó wà ní Jerúsálẹ́mù bẹ́ẹ̀ ni àwọn ìjọ sì ń fẹsẹ̀ múlẹ̀ ní ìgbàgbọ́ wọ́n sì ń pọ̀ sí i ní iye lójoojúmọ́ wọ́n sì la ẹkùn frígí àjá àti galatia tí a ti ọ̀dọ̀ ẹ̀mí mọ́kọ́ fún wọn láti sọ ọ̀rọ̀ náà ní asia nígbà tí wọ́n dé ọ̀kánkán misia wọ́n gbé e wò láti lọ sí bitinia ṣùgbọ́n ẹ̀mí jésù kò gbà fún wọn nígbà tí wọ́n sì kọjá lẹ́bàá misia wọ́n sọ̀kalẹ̀ lọ sí tírọ́àsì ìrìnà kan sì hàn sí pọ́ọ̀lù ní òru ọkùnrin ará makedonia dúró ó sì ń bẹ̀ẹ́ ẹ́ wípé rékọjá wá sí makedonia kí ó sì ràn wá lọ́wọ́ nígbà tí ó sì ti rí ìran náà ọ̀gá àwa múra láti lọ sí makedonia a gbà á sí pé olúwa ti pè wá láti wàásù ìrere fún wọn nítorí náà nígbà tí àwa síkọ̀ ní Tírásì a bá ọ̀nà tààrà lọ sí Samotrakia ní ijọ́ kejì a sì dé neopoli láti ibẹ̀ àwa sì lọ sí fílípì tí í ṣe ìlú makedonia olú ìlú ìhà ibẹ̀ ìlú lábẹ́ rómánì àwa sì jókòó ní ìlú yìí fún ọjọ́ mélòó kan lọ́jọ́ ìsinmi àwa sì jáde lọ sí ẹ̀yìn odi ìlú náà lẹ́bàá odò kan níbi tí a rò pé ibi àdúrà wà àwa sì jókòó a sì bá àwọn obìnrin tí ó péjọ sọ̀rọ̀ àti obìnrin kan tí orúkọ rẹ̀ yìí jẹ́ Lídíà eléṣe àlùkò ará ìlú Tíátírà ẹni tí ó ń sin Ọlọ́run ó gbọ́ ọ̀rọ̀ wa ọkàn ẹni tí Olúwa sí fetí sí ohun tí a ti ẹnu Pọ́ọ̀lù sọ nígbà tí a sì bàtíìsì rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ ó bẹ̀ wá wípé. bí ẹ̀yin bá kà mí ní olóòótọ́ sí Olúwa ẹ wá sí ilé mi kí ẹ sì wọ̀ níbẹ̀. ó sì rọ̀ wá ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ pàdé wa ẹni tí ó fi àfọ̀ṣẹ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá òun náà ni ó ń tọ Pọ́ọ̀lù àti àwa lẹ́yìn ó sì ń kígbe wípé. àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. ó sì ń ṣe èyí ní ọjọ́ pípọ̀ ṣùgbọ́n nígbà tí inú Pọ́ọ̀lù bàjẹ́ tí ó sì yí padà ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ jésù kristi kí o jáde kúrò lára rẹ̀. ó sì jáde ní wákàtí kan náà nígbà tí àwọn olúwa rẹ̀ sì rí i pé ìgbẹ́kẹ̀lé rẹ̀ wọ́n pin wọ́n mú paul òun sílà wọ́n sì wọ́ wọn lọ sí ọjà tọ àwọn ìjòyè lọ nígbà tí wọ́n sì mú wọn tọ àwọn onídàájọ́ lọ wọ́n wí pé. àwọn ọkùnrin wọ̀nyí tí ṣe júù wọ́n ń yọ ìlú wa lẹ́nu jọjọ wọ́n sì ń kọ́ni ní àṣà tí kò yẹ fún wa àwọn ẹni tí ń ṣe ará róòmù láti gbà àti láti tẹ̀lé. ọ̀pọ̀ ènìyàn sì jùmọ̀ dìde sí wọn àwọn olórí sì fà wọ́n ní aṣọ ya wọ́n sì pàṣẹ pé kí a fi ọ̀gọ lù wọ́n nígbà tí wọ́n sì lù wọ́n púpọ̀ wọ́n sọ wọ́n sínú túbú wọ́n kìlọ̀ fún onítúbú kí ó pa wọ́n mọ́ dáradára nígbà tí ó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀ ó sọ wọ́n sínú túbú ti inú lọ́hùn-ún ó sì kan àbàmọ́ wọn ní ẹsẹ̀ ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ paul òun sílà ń gbàdúrà wọ́n sì ń kọrin ìyìn sí ọlọ́run àwọn ará túbúsì ń tẹ́tí sí wọn lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì ọ̀kan gbogbo ilẹ̀kùn sì ṣí ìdè gbogbo wọn sì tú sílẹ̀ nígbà tí onítúbú sì tají tí ó sì rí pé àwọn ilẹ̀kùn túbú ti ṣí sílẹ̀ ó fa idà rẹ̀ yọ ó sì fẹ́ pa ara rẹ̀ ó ṣe bí àwọn ará túbú ti sá lọ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 onítúbù sì sọ ọ̀rọ̀ náà fún Paul wípé. àwọn onídàájọ́ ránṣẹ́ pé kí a dá yín sílẹ̀ ǹjẹ́ nísinsìnyí ẹ jáde kí ẹ sì máa lọ ní àlàáfíà. ṣùgbọ́n Paul wí fún wọn pé. wọ́n lù wá ní gbangba wọ́n sì sọ wá sínú túbú ní àìjẹ̀bi àwọn ẹni tí í ṣe ará Róòmù nísinsìnyí wọ́n sì fẹ́ tì wá jáde níkọ̀kọ̀ àgbẹ̀dọ̀ ṣùgbọ́n kí àwọn tìkára wọn wá mú wa jáde. àwọn ọlọ́pàá sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn onídàájọ́ ẹ̀rù sì bà wọ́n nígbà tí wọ́n gbọ́ pé ará róòmù ni wọ́n wọ́n sì wá wọ́n sì ṣìpẹ̀ fún wọn wọ́n sì mú wọn jáde wọ́n sì bẹ̀ wọ́n pé kí wọn kí ó jáde kúrò ní ìlú náà wọ́n sì jáde nínú túbú wọ́n sì wọ ilé lìdíà lọ nígbà tí wọ́n sì ti rí àwọn arákùnrin wọ́n tù wọ́n nínú wọ́n sì jáde kúrò.